صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله الله سبحانه وتعالى atọrọ ìfẹ́ àti ìdí ọlọ́run fún òjíṣẹ́ ńlá àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ àti ìdí ọlọ́run fún ọba àwọn aráàlú iṣẹ́ ọlọ́run àtàwọn sàhábà àti gbogbo àlùmọ̀ aláfàkọ́ títí ìjọ gbogbo àkíyàmù àbẹ́lẹ̀ ọ̀hún gbogbo àwọn tí wọ́n jàmà ní ọlọ́run àwọn àlùfẹ́ẹ̀sì àwọn àlùfáà súnà gbogbo mùsùlùmí tí wọ́n ti lọ pàdé ọlọ́run kọ́lọ́n bá ní ṣàfihàn ìlú fún wọn àti ìkẹ́ kó jẹ́ ìtẹ̀síwájú lórí àlàyé kìtàbù tawhid eléyìí tí à ń gbéyẹ̀wò tí a ń tó fúnra wa láti lè fi kẹ́kọ̀ọ́ àti ìṣẹ̀lẹ̀ láǹfààní bákan náà láti lè dámà àwọn tí ó jẹ́ àgbẹ̀yẹ ìṣòro ọ̀rọ̀ aláàbùlọ́kà àti àwọn tó lè bàjẹ́ àtàwọn tí ó lè ṣàkóbá fún níwọ̀nba. eléyìí ni tí àlùfáà Sheikh Muhammad ọmọ abdulwahab eléyìí ni tí wọ́n kó jọ sí inú ìlú. wọn yìí abẹ́lẹ̀ kọ́lọ́ bá ní kẹwọn. wọ́n ní wọ́kọ́wùlì mi wà àbúdù lọ ọ̀wọ́lẹ̀ tó ṣeré fún bí iṣẹ́ ìhà. bákan náà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́mọba ọba àlèkèọlá ọba tó ga jùlọ tó ń sọ wípé wà àbúdù lọ ẹ máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo wala tushriku bihi shay'an ẹ ò sì gbọdọ̀ sí papọ̀ mọ́ kankan bẹ́ẹ̀ ẹ gbọdọ̀ sí kankan papọ̀ mọ́. tá a bá wo ayé yìí náà ayé yìí náà ń tútù máa la ilaha illallah ọkọ̀ gẹ́gẹ́ bá ti sọ fún ọ pé gbólóhùn la ilaha illallah gbólóhùn tí ìtumọ̀ rẹ̀ ń túmọ̀ wípé kò sí olùjọ́sìn fọ́kàn lódodo ìlọlọ àyàfi ọlọ tó ń sọ fún wa pé ká gbá ìjọsìn dànù kúrò níwájú gbogbo táwọn yẹn kó ìjọsìn fún ká sì fi ìjọsìn wa rẹ̀ fún ọlọ olùkọ́ ṣoṣo sọ ayé yìí náà wọ́n sọ pé wa'budu Allaha kẹsì máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo ó láṣẹ ń gbọ́dọ̀ nìkan ṣoṣo wá sínú ayé yìí pé gbọ́dọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ mi tó tẹ̀lé ó tún máa bẹ́ẹ̀ wọlé àtúnṣe kò bí iṣẹ́ àgbẹ̀ ìgbọ́dọ̀ sí kankan papọ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí papọ̀ mọ́ nǹkan títúmọ̀ sí pé òun nìkan ṣoṣo la gbọ́dọ̀ máa jọ́sìn fún àlólùjọ́sìn fún mìíràn yàtọ̀ sí Allah gbogbo ńta bá ti pè ní ìbáàdà gbogbo ńta bá ti pè ní ìjọsìn ó kéré ni ó tóbi ni ẹni tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ìjọsìn yìí òun náà ni Allah subhanahu wa ta'ala gbogbo tábà ti pèrè ìjọsìn káwọn pé ẹ̀tọ́ wa ò fi ìjọsìn fún ẹnìkan tayọ Allah subhanahu wa ta'ala so a máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo gbogbo táwọn ẹlòmíín bá sì ń jọ́sìn fún yàtọ̀ sí Allah àárẹ̀gbé ìjọsìn yìí àgbà kúrò lọ́dọ̀ gbogbo wa a wà fi ìjọsìn ẹ̀yẹ fún Allah nìkan ṣoṣo òkè wá sí gbogbo ìlànà táwọn ènìyàn bá ń gba ìjọsìn fún nǹkan míì náà ló gbọ́ láti fi jọsìn fún Allah ṣùgbọ́n àti ìlànà tó tọ́ tá a lè lò fún Allah àti tí ò tọ́ náà àníjọsìn àìfẹ́ nìkan ju Allah lọ ọlọ́wọ́n bá wá ní ṣẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ sí papọ̀ mọ́ kankan lónìí tọ́lọ́wọ́n bá sọ yìí ó kó gbogbo nǹkan pátápátá kò kò لا ملكا مقربا ولا نبيا مرسلا ولا عبدا صالحا لا شجر ولا مدب ملكا سوان بيدي تسيولا موبا أقول سوان أو شفا موبا أنشي أقول سوان دولو تاما خنجوسي wala abdan salihan min al-jinn wal-ins a gbọ́dọ̀ sí ẹrú kankan ẹ̀dá kankan nínú ìyìn àbájáná ó jẹ́ nire ní ó jẹ́ nire ní a gbọ́dọ̀ sí ẹni kankan wala abdan min ibadillah gbogbo tó bá wù jẹ́ pàtàkì jùlọ al-ibadu salihun àwọn tí wọ́n já wọn olùsìn lọ́wọ́ bá a gbọ́dọ̀ sí ẹni kankan yàtọ̀ sí làṣájàrọ àgbọ́dọ̀ jọ́sìn fún ibi wálé àmàdàrọ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí bí bí òkúta bí òkè bí omi bí irin àgbọ́dọ̀ sí nǹkan kan yàtọ̀ sí Allah tàbá bàbá abájọ́sìn fún Allah mùsùlùmí ò gbọ́dọ̀ tún fún nǹkan mi níjọ́sìn bá níbẹ̀ yìí Allah sọlọ́pàá tó já sí àtìrí mùsùlùmí nínú mọ́ṣáláṣí kápẹ́ wá bá lẹ́ni tí ó tún máa bá wọn ṣe ìjọsìn nílé ìjọsìn ní ìta mọ̀ pé lè kì í ṣáàyè káàkiri tí mo sòrò ti ìjọsìn àgbọ̀dọ̀ bá lórí ìlànà mi. gbogbo jọ́kújọ́ tá a bá gbé ilé mùsùlùmí táwọn rí nínú mọ́ṣáláṣí ti ń kírun tàbá tó wọn bá pàdé láàyè míì tí tó ń bá wọn ṣe ìlànà ìjọsìn míì kódà kó má fi hàn yẹn lẹ́mìí ìpa méjèèjì papọ̀ náà ni wọ́n pè ní ẹ̀kọ́ ìjọsìn fún Allah àti ìbáwọn jọ́sìn fún nǹkan mi torí pé gbogbo tẹ́ jọ́sìn fún ibùn èyí tó súnmọ́ tó kéré jù òun náà ni ànábì wa Ìsá alayhi salatu wa salam àlàáfíà ti jẹ́ ọlọ́mọ bá aláàbò máa bá a ń pè ní Jésù Jesus. so àwọn tí wọ́n ń sin òní gbàgbọ́ nínú Allah tí ẹ bá ti ní gbàgbọ́ nínú Allah àti wọ́n bá tún gba lọ́lọ́wọ́ láti máa jọ́sìn fún náà ẹ̀bọ náà nílé nínú Islam so mùsùlùmí wa tún mọ̀ pé àwọn eléyìí wọn àforí balẹ̀ fún ṣàtọ́ pé mùsùlùmí mi máa ń ṣe mistake yóò tún wọ́n pípa tó wọn ò bá ti bá wọn lọ sọ́dọ̀ àwọn ilé eégún àwọn ọlọ́yà àwọn olóró àwọn ọlọ́sùn àwọn olóògùn àwọn oníṣàgbò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ àwọn yẹn ebi táwọn máa fẹ́ràn fún ṣàá wọ́n ẹ pé ká lọ ṣọ́ọ̀ṣì ni àìléyìí àkóso tó mú mi àwọn eléyìí ò dúnra fún nǹkan mi ṣẹ́rí fún Islam náà tún nǹkan kan náà ni ẹni tó já sí pé àwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tó bá ti já sí pé àwọn ìjọsìn fún nǹkan mi yàtọ̀ sí Allah ó sì tún ó jọsìn fún Allah nànà máa ń pèlè bọ̀ ṣùgbọ́n tó bá yá pé òun dì náà Allah ò sáyẹ́yẹ́ tó ń wò sí ẹ̀ ìgbà kan jọsìn fún Allah irú ènìyàn náà máa ń pè ní káfíìn mo rò pé àríyàtọ̀ so irú àwọn tó já sí pé wọ́n jọsìn fún ànẹ́bẹ̀rẹ̀ yìí sá wọ́n káfíìn náà máa ń pè àwọn ẹbí lẹ anáwó káfà òbọlọ wọn dì náà àlọ wọn làwọn olùmọ̀ àti jẹ àlọ àbúrò ṣùgbọ́n ìwọ tí wọn nígbàgbọ́ sí àlọ àkókò ń lọ ń bá wọn ṣe tí wọn ń ṣe yẹn ní mọṣẹlẹkù ni wọn máa jẹ lẹ anáka ìlà ìṣe torí pé wọn ti fún o ti sin Ọlọ́run ọba papọ̀ máa ń kàn ní sọkò sí ẹsẹ màlẹ́kà ní kò sẹ́ sípèsì ń bẹ̀ àlùjànnú ní kò sẹ́ sípèsì ń bẹ̀ ẹ̀ ṣùgbọ́n eléyìí agbọ̀dọ̀ ṣọ́ra fún ìyá ni bàbá ni àìsàn wọn dáadáa la máa ń ṣe sí wọn ẹgbẹ́ bá ṣe máa ń sọ sọ̀rọ̀ wọn bá ní wọlé tó ṣe torí iṣẹ́ yàrá lọ́dọ̀ àwọn àbá wọn ní anákọ̀rọ̀tù fèsì àkèyè nàfìlì tàwọn anákọ̀rọ̀tù fèsì àkèyè nàfìlì tùfìlì àlẹ́ òfò gbólóhùn tá a ta kàn túlẹ̀ tó bá tún gbólóhùn lẹ̀ ní tí wọ́n bá tẹ́ ń pọ̀ nǹkan fún wa yóò kó gbogbo nǹkan yẹn tó bá tó bá lè kó kí nǹkan yẹn bá lè kó papọ̀ lóko sí i. tọ́lọ́wọ́n bá ní ṣẹ́yìn àní ẹ̀ gbọ́dọ̀ ṣe papọ̀ mọ́ nǹkan kan tẹ́lẹ̀ tó fún ọlọ́wọ́n bá wà tó tó ń pe ànábì Muhammad tó ti sìn papọ̀ mọ́ nǹkan náà jọ́sìn pọ̀ àwọn náà fi àwọn ti pa ànábì náà pọ̀ ànábì náà kó sínú ṣẹ́ àní ànábì ọlọ́run náà kó sí màlẹ́kà kó sí àbẹ̀lú kó sí gbogbo nǹkan kó sí sòtúrí ẹ̀ má jọ́sìn fún Allah àpapọ̀ máa ń kà mí má sì jọ́sìn máa fún nǹkan mi papọ̀ máa Allah jọ́sìn fún Allah ṣoṣo eléyìí ni wọ́n pè ní one ness of Allah tó eléyìí ni ìṣe ọlọ́wọ́n ọba Allah ní ọ̀kan ṣoṣo níbi gbogbo tá a bá pè ní ìjọsìn bákan náà fáwọn àtúntẹ̀síwájú atọmọ sọrọtọ àdáhàníwá àyàwá fifty one àyàwá gbọ̀ngé one fifty three ibẹ̀ láyà àyíká abẹ́múnú àwọn àsọ́yá mẹ́wẹ̀ẹ̀wá àwọn tó já wọn àpèlò ànábì mẹ́wẹ̀ẹ̀wá ti mẹ́nu kùránì bí wọ́n fifty three ló dé dúró nínú Suratul An'am láti rẹ́pọ̀ yẹn kọ́ pé ṣẹlẹ̀ ṣùgbọ́n èyí fẹ́ lò nínú àwọn nǹkan mẹ́wẹ̀ẹ̀wá wọn ọlọ́run ọba ti ìkànsíwájú olúwọ́ba Allah subhanahu wa ta'ala ní. واعبدوا الله ولا تشركوا به شيئا àti kàyé ni ọlọ́run bá aláwọ̀ jẹ́ máa jẹ́ sùn fún aláwọ̀ ìgbọ́dọ̀ sí nǹkan kan mẹ́fà kọ́má ẹ̀jẹ̀ ìgbọ́dọ̀ sí nǹkan kan mẹ́fà kọ́má wà káwùlì afáwa ní àti ọ̀rọ̀ ọlọ́run ọba aláwọ̀ tó ti sọ pé olùtẹ̀rẹ́lẹ̀wò àtùmá harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a ọlọ́run ọba ní rẹ Muhammad ìrẹ òjíṣẹ́ mi ìrẹ ẹrúsìn mi òdodo ìrẹ òjíṣẹ́ mi ọlọ́run ọba alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń pè ń bẹ̀ ọlọ́run ọba ní kúlì sọ fún àwọn tí wọ́n nígbàgbọ́ sí ń ta fìlàn àti àwọn èèyàn rẹ náà lápapọ̀ jíṣẹ́ fáwọn èèyàn wípé tààrà ẹ̀ lẹ́wọ̀ ẹ̀ máa bọ̀.

àwọn nǹkan èèwọ̀ yìí tọ́lọ́wọ́n bá pa wọ́n pọ̀ sójú kan náà ní tẹ́tẹ̀léra wọn yìí mẹ́wẹ̀ẹ́wá yìí ọlọ́run wá bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni alla tushriku bihi shay'a náà ni pé ẹ ò gbọ́dọ̀ sí kankan ní ìpapọ̀ mọ́ Allah ẹ ò gbọ́dọ̀ sí Allah ìpapọ̀ mọ́ nǹkan ní ẹ̀tọ́ yìí ọlọ́run lọ ṣe àmì náà ẹ̀ ń tẹ̀ anything gbogbo nǹkan gbogbo nǹkan tó bá ti jẹ́ tọ́ ọlọ́run níjọsìn yẹn má gbé bẹ́ẹ̀ lómi o mùsùlùmí kì í gbé tọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fẹ́ lómi ọlọ́run ọba nìkan là máa ń ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ rẹ̀ sọjá mi lè dá sí dúró tì ẹjá mi lè dá dúró tì àǹfààní bẹ́ẹ̀ púpọ̀ fún wa gbogbo tó bá ti jẹ́ tọ́ ọlọ́run ọba kò sí ipò kíkò tó lè bára rẹ̀ má ẹ̀fà láyéláyé fi pé o ò gbé ẹ̀tọ́ nfẹ́ lómi tó bá dúró bá wọn antal mustaqim antal mu'tadil antal mustawi ìwọ ló dúró déédéé ìwọ ló dúró dọ́gba. olùwọ́ba ní kò tẹ̀ ẹ́ lẹ́wọ́. أتل ما حرم ربكم عليكم سويت ما بوا إن كاسي لديو ntoluwọ bá yín sọ̀kalẹ̀ fún mi láwọn nǹkan tó ṣe lé wọlé lórí ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé Allah tó ṣeré kú bí iṣẹ́ ìhà. àwọn nǹkan náà rèé Allah tó ṣeré kú bí iṣẹ́ ìhà náà ni pé ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan mí papọ̀ mọ́ lówó Allah bẹ́ẹ̀ ni sí nǹkan papọ̀ mọ́ lọ́wọ́ yín. àgbọ̀n máa pé nìyí. ó gbogbo nǹkan sínú ẹni tí kí yẹn bá ti fún ìjọsìn sí Allah ti ṣe ni wò ó pé tí mo ti wá ń náà ní ẹni ni náà fi ń wò ó. gbogbo wa àtàwọn tó fẹ́ máa rò bóyá eléyìí kẹ̀yì sí àwọn eléyìí kìí ṣe bọ̀ ẹni rí làwọn ilé náà ń sin lọ́wọ́ báwọn ti ń sin sotori ẹ e, ẹgbẹ agbẹnà sí ẹbọ nínú àwọn ọ̀rọ̀ sí àlùfáà wa mú wa náà lè wọn fún wa mú wa wọn ní qala ibn Mas'ud radiyallahu anhu àlùfáà wa Mas'ud àlùfáà wa náà wọn sábẹ ànábẹ pàtàkì Abdullahi bin Mas'ud Abdullahi bin Mas'ud Allahu ọlọpàá ní kí àwọn sábẹ ànábẹ wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ṣe dáadáa fún àlùmọ ìpọ pọ pọ tí yẹn bá bẹnu àtẹ́lù kan nù wọn yóò rí ìbíwọ́ lọ àfikẹ́ ní àtúbà àwọn tó ń bẹnu àtẹ́lù wọn àbẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ wọn tó ń wọlé túbà èèyàn kan ò lè gbọ́ wájú máa lọ́wọ́ wájú ọlọ́run nínú àlùmọ́ àtẹ́lù kò sí èèyàn náà ṣùgbọ́n tó jẹ́ ká sọ̀rọ̀ yìí pé àlùfáà wa Ibn Mas'ud yìí nínú àwọn táwọn aláìmọ̀kan láàrin wa pé àwọn orientalist àjẹ́ òyìnbó àwọn olùgbòho ti islam àwọn ọ̀tá islam tó já sí pé nínú àwọn èèyàn tí wọ́n ti kó tó ti gbé wọ́ọ̀ṣì ọpọlọ wọn tí wọ́n ti kó ọpọlọ tó gbádùn kúrò mbẹ́ náà ti kó dẹ́ndẹ̀ wẹ̀ ọpọlọ síbẹ̀. wọ́n ní ibn Mas'ud lára àwọn sàájú tó ní tashaddud tẹ̀mọ̀túmọ̀ rẹ̀ àwọn ẹ̀sìn lè pa ẹ̀dá bẹ̀rù ọlọ́run ọ̀lẹ́ gbogbo àwọn sàábì ànábì pátá ni wọ́n máa wípé kò tọ́ fáwọn káwọn ó fi kún ẹ̀sìn nípa ànábì fi kún ègbé tí ànábì ṣe náà làwọn sàábì ṣe wọ́n ṣe ju tànábì wọn lọ tòótọ́ abá ní kankan tó bá lè lára wọn ẹ̀jẹ̀ àgbà wípé àwa tún táwa wò kó lè ohun bó ti lé látọ̀dọ̀ ànábì náà èyí táwa ti rò kúrọ̀ bó ti rọ̀ látọ̀dọ̀ ànábì náà àmìlẹ̀ ẹ̀sìn ìsìláàmù sámúhà lọ́wọ́ ọba pé ẹ̀sìn tó ń bẹ láàárín irọ́ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ tó bàjẹ́ àti ilé kókókó tí ò sí súnmọ́ ẹ̀sìn tó ń bẹ láàrin méjì ni tó gbó nǹkan pátápátá ní islam ìrọ̀rùn ló bá dé ṣùgbọ́n gbà mí ìfẹ́ ní ọmọ èèyàn ó lè mú máa fẹ́fẹ́ ó lè mú máa máa kí a ti pè é ó lè mú ó padà máa fẹ̀sùn ilé kókó kankan ní ó sì lè lápèjúwe ní sèrògbà ní báyìí ní sèrògbà ní àná ilé koko náà lélẹ́ ní ìwọ ní wọn dàpọ̀ àwọn ilé ìwọ sínú ilé koko ẹ̀sìn ni ẹ̀sìn ọlọ́run gbogbo èèyàn tí wọ́n ti jẹ́ orí làákà yìí ká má ti sọ pé àwọn onímọ̀ ọmọ ìgbé lára ẹ̀sìn Islam ní ọmọ mi. ṣùgbọ́n ẹni tá a sọ pé olè koko lẹni tó wá sọ pé ọ̀ọ́dánù mọ̀ sí kèfèrí ni ọ ẹni tá a tá a sọ pé olè lò kí ló fà tó ń ta ìdúgà kó le torí pé ìdájọ́ tó gbélé ẹni tí ò dárò máa lé tí òun ìdájọ́ tó gbé lórí ẹni tí òun dárúkọ sí wọn ẹ̀sìn pé dájọ́ lè rí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n lọ pé irú ọgbà náà tó sí nínú ẹ̀sìn náà ìwọ náà tó sọ fún wọn náà wípé alẹ́ ìmọ̀kan olùkọjá àlàyé wọn náà gbogbo àwọn kan ilé ẹgbẹ́ àṣàkíyèsí ibi mọ̀sódì ò lè rárá o kò sì lẹ́sẹ̀ kan tó ṣe àwọn tí wọ́n ní ó le láta fún àwọn sàábé tó le kọjá wípé alùpàwọ abdullahi wa masoud kọlọmba lè yọrù sí wọn wọn na àríṣì àríṣì tó pọ̀ tó sì ń jẹ ìkó fún àwọn aláìní kan ṣe wọn ní àwọn ìgbà tó pọ̀ tó sì ń jẹ ìkó ìkó ìbáwí fún àwọn aláìní kan ṣe nínú wọn náà ló fà tí wọn fi rí wọn mú máa lù wọn sì mú aláwọn ìgbà tó yanjú ọ̀rọ̀ ìsìlámù púpọ̀ sọ àwọn ọ̀tá ìsìlámù lára ìdẹdẹ wọn lára ìdẹdẹ wọn kò sì ní pé àtàbàdì ọ̀rọ̀ tó lè yanjú ẹ̀sìn yìí bá pọ̀ látọ̀dọ̀ wọn ó kọ́kọ́ lálà sí àwọn àyàn náà ká lè fi dúró gbogbo tó bá wà láti ọ̀dọ̀ wọn kọ́lọ́kù fún alágbóyè ẹ̀sìn rẹ̀. alfa wa abdullahi musoori yìí alfa wa ìwọ́n ni man arọ́ọ̀dà an yanzuro ila wasiyyati muhammadin sallallahu alayhi wa sallam alẹ́tì alayha khatamuhu falyaqra wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò tó bá wù láti ka wàsíyà ànábì àsọtẹ́lẹ̀ tá ànábì sọ fún àwa mùsùlùmí ẹ̀rí wíìlì tá ànábì ṣe kalẹ̀ fún wa ọ̀rọ̀ tó sọ kalẹ̀ fún wa kó tó kú lọ́rọ̀ àsọtẹnumá ẹnikẹ́ni tó bá fẹ́ wọ ọ̀rọ̀ yìí tó sì fẹ́ kà á ẹ̀rí ọ̀rọ̀ tó já pé òun náà là ànábì sáàpù ànábì tó kú tó gbé òun tẹ̀lé lórí fàlìyà kan àlùfáà wa ní ibùdó màsíwìlì ní kẹ́ni náà lọ yìí kà á. قل تعالوا أتل ما حرم ربكم عليكم wọ́n ní kó lọ kà á láti fi dáhùn ìgbé wọn pé ẹ máa bọ̀ ẹ wá ẹ wá ẹ wá ní ẹ̀sùn máa ní ẹ máa bọ̀ ẹ̀sùn máa tò sí kí n kà á sí yín létí ìtòlúwa ìṣẹ̀lẹ̀ wọ̀ fún yín kó wá kà á ilẹ̀ àkàwọ̀lì yìí kó kà á dídì ọ̀rọ̀ olúwọ̀ ọba Allah tó sọ pé. وأن هذا صراطي مستقيم وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما eléyìí gbogbo tí mo kàálẹ̀ fún yìí kẹ́ ẹ lọ́mọ fún gbogbo eléyìí ní ojú ọ̀nà àmì tó gúnrégé as-sirātul mustaqīm ojú ọ̀nà tó ṣe kéde ẹni tó bá ti wà lórí rẹ̀ tó ti dúró pẹ̀lú gbogbo tí mo kà á lè lọ ẹ̀yẹ́ ń bẹ lórí as-siratul mustaqim. so gbólóhùn ní ẹ̀yà ayà yẹn nítọ́lọ́ tó fi tẹ̀lé pé ẹ má ṣẹbọ ẹ má sìn kankan papọ̀ ẹ má sìn aláwọ̀ papọ̀ má kankan tó tó fi tẹ̀lé náà ni pé wa bil walidayni ihsana ẹ̀túnṣe dáadáa sáwọn òbí a máa ń sọ fún wa al-ihsan ila al-walidayni min awjabil wajibat 'ala al-'abd alẹ́ mùsùlùmí nínú àwọn tó jọ ọ̀nà yẹn lórí mùsùlùmí ni kò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó pé àwọn ibi tọ́lọ́mọ ọba ti sábà sọ ọlọ́mọ ọba ń pa papọ̀ máa wọ̀ tó pàtàkì táàrí ibi mórí bọ́m̀bẹ̀ lára iná lọ tọ̀fẹ́ tó torí ẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ tí àlùkò ibùdó sọ èyí tí wọ́n sọ. Aya yẹn kaba fẹ́ ka aya yẹn ká lọ wo aya one fifty one nínú Suratul An'am títí dé one fifty three ká lọ gbé ká lọ ká àárí àwọn wà sí àwọn tó yẹ ká mójútó gbẹ dáadáa ẹ tó jẹ kó náà ní àsọtẹ́lẹ̀ ànábì fún wa àgbọrọ mójútó. وعن معاذ بن جبل رضي الله عنه قال بعد في يونس الفو معاذ بن جبل ولا تيودوس وانا قال كنت رديف النبي صلى الله عليه وسلم الفو معاذ بن جبل ولا وهو لي النبي لوري جمال lórí ṣìmáàrù tẹ́tẹ́tẹ́tẹ́ ṣìmáàrù kan ṣoṣo náà lànàbí àti Mu'adh ọmọ ìjọba yìí kù. àárín yìí nínú ẹ̀kọ́ tí ń bẹ níbẹ̀ fún wa náà ni pé kí ẹni tó bá jẹ́ onímọ̀ àti ẹni tó bá jẹ́ ẹni tó já sí ó fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní kóró ọkọ́ má jẹ́ ẹni tí ó lè láti rí àwọn èèyàn lẹ́nu. nígbà míì àwọn àlùfáà wa lè ibi tó yẹ ká jẹ lọ fún pé ẹ̀yà jọ máa ní tó dáa ọkọ̀ ní pé ayé atúlẹ̀ ìdòkó sẹ́gbẹ̀ẹ́ náà pẹ̀lú àlùfáà wa ní ilé àpàlẹ̀ tàbí ìdòkó sẹ́gbẹ̀ẹ́ náà tó kò burú ká fi fáwọn afáwà lé ṣùgbọ́n tó bá ti kára ìdídá pé ó yẹ ká gbé ẹni ẹ̀yẹ rẹ̀ ṣùgbọ́n táwọn ká ànàkùn làwọn kò burú àlọ́ burú kò ní fáwọn àlè ṣùgbọ́n àlùfáà lè sọ pé wájú kò pẹ̀lú bẹ́ẹ̀ka wa náà ti tó lu ẹ̀kọ́ ni wọ́n jẹ́ pé ilé àwọn náà fún wa bí sáré fún àwọn àpá ẹlòmíín gbà mí ní ọ̀kadà ẹ̀yọ ọ̀kan ṣoṣo gbéyàwó kúlẹ̀ àfáà ń dì kan ó pe ẹnìkan pé ẹ dákun ẹ wá bá ń ṣe wáàsí kínní kan ẹ pé wáàsí ni àbúfẹ́ gbé wọn wá sí halkọ kanu mọ́ṣáláṣí náà níjókòó ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí náà ni ọ̀kadà ẹ̀yọ̀ kan tí ó fi gbé àfa àwọn náà ni ó ti gbé ẹnìkan lé ní orí wọn wàá jọ fún ara wọn ẹ dákun sí ó yìí rẹ yìí rẹ káwọn náà máa àwọn a àwọn àlùfáà bíi tèmi báyìí bẹ̀rẹ̀ látòrí tèmi kájọ máa lu àwọn ẹ̀kọ́ yìí ọ̀kadà yìí ọ̀kan náà ló fẹ́ fi gbé àfa ọ̀kadà kan náà ló tó gbé ẹnìkan lé lórí pé ẹ̀jẹ̀ àjọ lọ gbé wọn ṣé ẹni wọ́n bọ́lẹ̀ ẹ wá jọ yín wa tó ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ mẹ́rin torí ẹ̀ máa pẹ̀lú wa má ẹ lọ lójú ọ̀nà ẹgbẹ́ àlàfà báyìí dàbí ẹgbẹ́ yìí wọn kúrú ṣùgbọ́n káwọn kọ́kọ́ yọ àyè àpálílẹ̀ fáwọn onímọ̀ wa islam ṣe lọ wá nìyẹn ṣùgbọ́n àwọn onímọ̀ wa ní ẹja wo tànàbí náà wíwáyé Mu'az bin Jabal àtànàbí orí rà fún mi kan ṣoṣo náà ṣe jọ̀wọ́ so afa àwọn Mu'az bin Jabal ó wá nígbà tí òun wá pẹ̀lú ànábì lọ́ra fún mi kan ìfàkàlẹ̀ ní lòdì sí ọlọ́run bá sọ fún mi wípé yá Mu'az bìrẹ̀ Mu'az àtẹ́tẹ̀rì máa hàkú lọ ìyá ilẹ̀ ìbáàdì ǹjẹ́ o tiẹ̀ máa ìwọ ọlọ́wọ́n ọba ọ̀hún ọlọ́wọ́n ọba lórí àwọn ẹ̀sìn rẹ̀ ntọ́lọ̀ ọba fi ń jẹ ọlọ́run náà torí kó ní àwọn ọ̀hún lórí wa fi ń bá àbá fún tí òun wà ǹjẹ́ o máa àwọn ẹ̀tọ́ tó já sí ẹ̀tọ́ ọlọ́run ni tá a bá fún ọlọ́run ọba yóò mú àwọn ẹ̀tọ́ ọlọ́run tí ń bẹ lọ́rùn wa tó máa ẹ̀rì dáfọ́ máa dọ̀mẹ́jẹ́bẹ̀lì ó ní ànábì tó wá ní wà máa haqqul ibadi ala Allah ìjọ mẹ́tọ́ sí ọlọ́wọ́ bá ní ó ṣe bá wọn tí ó ṣe bá wọn ìṣẹ̀lẹ̀ tó dáa pé onímọ̀ tí ò bá ṣe àmọ́ ọlọ́run ọba ó di ìdí ṣe lọ́nà ìrìn rẹ̀ lórí tí wọ́n bá ti ṣe ìdí ní ọdún ṣe ǹjẹ́ òun àwọn ìtọ́lọ̀ wọn bá ṣe lọ́nà àyàn lé wa lórí tó jẹ́ tọ́ sọlọ́wọ́n ọba ó lè ṣe é lọ́nà ìyàwó ẹ̀bí ní ṣe kábàá so ǹjẹ́ ó máa dẹ́hùn tọ́lọ́wọ́n ọba ṣe fún àwọn èèyàn náà tó jẹ́ ẹ̀fà tó gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bí. afọ màázù jábà lónìí fakultu Allahu wa rasuluhu a'lam mo ní ọlọ́wọ́n ọba àtòjúṣe rẹ̀ ló máa ń tó gbàgbé gbogbo àyè láti lè fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ orí ìràkúnlẹ̀

àsìkò ẹ̀ ó yẹ kalẹ̀ rí ìkàtà lójú ọ̀rọ̀ pẹ̀lú tá ìkíní ìkọ́ lẹ́kọ̀ọ́ lè ṣàlàyé àwọn àlùfáà wa máa ń ṣeré dáadáa kó ló máa ń ṣe dáadáa fún un kódà àwọn àlùfáà wa ta ké lọ́dọ̀ wọn láwọn jọ́njọ́ náà àlùjọ́ máa lọ tí wọ́n kà dọ́rọ̀ mọ́lẹ̀ tí wọ́n sì máa fi ṣàlàyé ẹ̀kọ́ àbí tí wọ́n bá kó sí kọ́ ló máa ṣàforíjì fún wọn. àlùfáà wa Mu'adh ní ọlọ́run àtòjúṣe rẹ̀ ló máa wọ ó ní إن شاء الله وبعدين فإن حق الله على أن يعبدوه ولا يشركوا به شيئا wá lọ mà pé dájúdájú ẹ̀tọ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá rẹ̀ pátápátá láì yẹ kàn lè pèsè mùsùlùmí nìkan o àfẹn tó bá pọ̀ láti fún ọlọ́run ẹni tí ò bá ti wá ṣe ń dáwí kò fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ kò fún ọlọ́run ọba allah ní ẹ̀tọ́ rẹ̀ alábìrin dájúdájú ẹ̀tọ́ ọlọ́run ọba allah lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ayé àbójú òkú náà ní ẹ̀tọ́ ọlọ́run nìyẹn ẹ̀tọ́ tó tóbi jù lọ́rùn wa nìyẹn tó tóbi jù tàbí tí yẹn bá pé gbogbo ẹ̀tọ́ yìí kó tí o bá pé eléyìí yó eléyìí yó bá yókù pé gbẹ́sẹ̀ yẹn bá pé eléyìí tí o bá rí yókù pé sáyẹn yókù ò lè ba eléyìí jẹ eléyìí yóò sì máa dúró yóò sì máa lálàáfíà olótóbi jù òun sì lágbára jù ó sì láǹfààní tó pọ̀ jù tí ọ̀gbára máa ma wọn àǹfààní ẹ̀ bàbá lásọ̀rọ̀ bá fún public bákanáà anábíwá muhammad sallallahu alayhi wa sallam wa haqqa al-ibadi ala Allahi ẹ̀tọ́ tí ọlọ́run ọba ṣe lọ́rùn àyàn léra rẹ̀ lórí láti ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ alla yu'adhiba man la yushrik bihi shay'a òun náà ní kí ọlọ́run ọba ṣe lọ́rùn àyàn léra lórí pé alẹ́ yọ abidjan náà lẹ́ yọ ṣe tóbi ìṣe yẹ gbogbo ẹnikẹ́ni tí o bá ti lè ṣe bọ̀ kankan pẹ̀lú ẹ̀ tí o bá ti sin ọlọ́run ọba papọ̀ mọ́ kankan tí o sì sin kankan papọ̀ mọ́ ọlọ́run ọba wa ọlọ́run wò ní jẹ́ríà ọlọ́run jẹ́ríà ọlọ́run jẹ́ríà tó bá ti ń jọ́sìn fún Allah méjì ni o àyà àbúrò lọ́ọ̀hà ó láti máa jọ́sìn fún Allah o tó bá ti wá jọ́sìn fún Allah o condition méjì ni máa jọ́sìn fún Allah má wàá sí nǹkan kan mí ìpapọ̀ máa ní bẹ́ẹ̀ wá sí ara ọ wàá máa jọ́sìn fún Allah kò sì ní sí nǹkan mí ìpapọ̀ kò ní sí ìpapọ̀ máa tí wọ́n bá ti wá mú méjèèjì méjèèjì yẹn ẹni náà bá ti wá ń jọ tó bá ti kọ́lọ̀ yẹn ọlọ́run bá náà wá sí lọ́rọ̀ rẹ̀ òun sì nínú bóyá ẹpísódì alákọ̀ọ́kọ́ tó yẹ lẹ́gbẹ̀ẹ́ eléyìí tí a ń sọ yìí bóyá alákọ̀ọ́kọ́ àti ṣàlàyé ẹ̀rọ ìbáàdà so ẹni tó wá fẹ́ gbàgbọ́ yìí ìbáàdà kó padà sínú alákọ̀ọ́kọ́ yẹn láti lọ gbọ́ ìbáàdà yìí bẹ̀ tí yóò gbọ́ yìí bẹ̀ so ìbáàdà tó ní àlàyé fine alifa wa ọmọ ẹjẹ bẹ́ẹ̀ mu'az ọmọ ẹjẹ bẹ́ẹ̀ mu'azu ọmọ jabali ó ní fàkóso ya rasulallah mo wá ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba allah afẹlẹ ọba ṣòro náà à ṣòro nígbà mi láàyè kí n máa múrò dùn mí n máa mú létí ìgbọ́ ní lóòótọ́ àwọn fún wa ní kéde rẹ̀ fáyẹ̀ kó máa di pé wọ́n wà dára lẹ̀ wọ́n ní ṣe kí ni wọ́n ní múra sí ìjọsìn máa tó ti tó àgbò ti yẹ. táwọn fún ìjọsìn dáadáa kọ́ ni bóyá sí èèyàn fi ẹ̀ṣẹ̀ tún dáadáa sí ẹ kéèyàn máa lékún náà kí ẹ bá yọ kéèyàn wúwo sí ìfisà burúkú yẹn ìjẹ́ kí nígbà wọ́n ní ayọ̀ sísá kò o. ìwọ̀n ẹ̀kọ́ ni wọ́n àtẹ ìdí tó bá ti síwájú ọlọ́ni dáadáa náà kó wájá pé wọn à ní múra wọn à ní múra dáadáa wọn má ṣe múra dáadáa tí wọn múra dáadáa lọ́sàn-án lóru lọ́sàn-án lóru wọn wàá sinmi sára nígbà tá a wò à ń ṣe à ń ṣe bá ń ṣe bá dà àṣìṣe bó ti tán yòókù má níwọ̀n gbogbo àná wàá fi wò kò ní déédéé má gbogbo àwọn àwọn sọdàkọ́ọ̀tù dáadáa sàrà àtàwọn ṣe fáwọn aláìní wọn ò rí lẹ́ǹtì òun sàkọ́ lólobó fún ìfúnnánu bẹ́ẹ̀ gbogbo yóò náà sì ní ìbẹ́ ní oṣù wọn ṣe wà níwájú ọlọ́ fànàbí ní látọ̀bà ṣe rẹ̀ ìró òdòdó ni àbábá ti gbé sí wọn létí fàyẹ tẹ̀kì ká má bàa wá ṣe kíni ká má bàa wá sinmi sára tí wàá di pé wọn àwa ní ṣiṣẹ́ púpọ̀ mọ́ kódà ìsinmi sára ń gbà mí nínú àkóbá tó kúlẹ̀ fà fún yẹn ni pé ó tún wáyé mú yẹn tó máa kó sínú ẹ̀ṣẹ̀ nígbà tí yẹn bá sinmi sára tí alimami yazidu wọn yà kó ìgbàgbọ́ tẹ̀lé wọn àmọ́ ilé fama ẹ̀ dínkù yazidu bi tọ́hán bẹ́ẹ̀ bá ṣe ń múra sí ipa òfin ọlọ́run ọba máa tó náà nígbàgbọ́ lófin lékún tó ìmúra sí òfin ọlọ́run ọba máa náà ní ẹ̀rí àlékún gbàgbọ́ ọ̀yà kó sóbẹ́ máa sùn yà ẹ̀ṣẹ̀ àpẹẹrẹ pé ìgbàgbọ́ ń dínkù ẹ̀ṣẹ̀ àpẹẹrẹ pé ìgbàgbọ́ ń dínkù tẹ́ ẹ bá ti wá bí ọba ti wá máa lékún níṣẹ́ kò sí iye ìgbà tí ẹ̀ṣẹ̀ òfin ní padà máa wọlé tọ̀yàn wẹ́rẹ́wẹ́rẹ́ so àdìsíká kéèyàn ó sinmi sára níbi iṣẹ́ olóore ní aburú méjì ni máa ń fà fún yàn aburú alákọ̀ọ́kọ́ ni pé èèyàn ò ní ní àlékún ìdàgbàsókè nínú ìgbàgbọ́ bákan náà yóò sì jẹ́ ọ̀nà ọ̀nà ojú wò tí ìṣẹ́ lọ́wọ́ bá lè gbà wọlé tọ̀yàn tó lè láì fi sùn sára so ilé ìjẹun ṣe jẹ ká má pàtàkì tàwọ́fíìdì dáadáa ìṣèjọsìn fún aláwọ̀ nìkan ṣoṣo àti iná pàtàkì pọ̀ abẹ́lẹ́ wọn wà lọ́wọ́ subhanahu wa ta'ala àwọn ilé ìgbà wí kọ́lọ́ tó ṣe wá láǹfààní ó sì lè ní sábà bí oríire fún aláyé àti níjọ bí ìdí àkíyàmù ó sì lè ní sábà bí àfọmọ ẹ̀kọ́ kú lórí ilẹ̀ wa àti nínú gbèsè ayé ẹ̀kọ́ kan àti nínú ẹbí wa àti nínú ọ̀tàn wa àti àwọn àrọ̀mọdọ́mọ wa ọlọ́lá ìyá àìlọ́lá